kì í wọ̀ hallelujah o mọ́mì àwọn náà ní embargo wọ́n dẹ̀ ní boundary amen àwọn ibì kan wà wọn ò gbọ́dọ̀ wọ̀bẹ̀ àwọn ibì kan wà wọn ò tó bẹ́ẹ̀ mọ́mì ẹ pé Jésù olúwa ìyàrá agbára ẹni àpọ́stù Ayọ̀délé Babaláwo mọ́mì wèrè wèrè wèrè wèrè lásán bàbá ò fọwọ́ kan in his days wèrè kan kọjá lẹ́gbẹ̀ẹ́ bàbá hallelujah ó ó dẹ̀ sàn agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ pé jésù olúwa mú mi wọ yàrá agbára yàrá agbára tí ayé kì í wọ̀ kò sí bọ́ ṣe léèyàn tó kò sí bọ́ ṣe dọ́dẹ̀ èèyàn tó tí wọ́n bá dẹnu ọ̀nà yàrá agbára yẹn iṣẹ́ parí tó bá dẹnu alágbára yẹn wọ́n tó bá bá lákùn wọn ò tó bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ wọ́ ẹ pé jésù olúwa rọ̀ mí ní agbára agbára tí ayé kì í lé bá agbára tí wọn kì í lé bá ẹni olúwa mú mi wọ yàrá agbára yẹn lọ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ ẹ béèrè fún agbára yẹn mọ́ mi ẹ béèrè fún agbára yẹn olúwa mú mi wọ yàrá agbára yẹn lọ agbára tí ayé kì í wọ bẹ́ẹ̀ agbára tí ayé kì í wọ bẹ̀ ó ní agbára tèmi kọ́ o bàbá agbára tèmi kọ́ o bàbá bàbá ló lágbàgbára tí o sì yí padà òun lèmi àti ẹ̀ ṣe ń jọ ládùn ni bàbá ló lágbàgbára tí o sì yí padà agbára tèmi kọ́ o bàbá ẹ fi yín fọlọ́run gbogbo àgbáyé tìrẹ lóhùn gbogbo láàyè àtọ̀run bàbá mi òun lẹ́lẹ́dà mi òun lẹ́lẹ́dà wa kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dà wa olúwa gbé agbára wọ̀ mí agbára tí kì í kú sọ̀nà tí ayé kì í padà borí ẹ̀ agbára tí wọn kì í borí ẹ̀ agbára tí àìsàn kì í dágúnlẹ̀ agbára tí wọn kì í fa àìsàn dé mọ́lẹ̀ agbára tí ọfà ìbọn kì í dún lára ẹ̀ agbára tí orú ayé kì í dún lára ẹ̀. ẹ jẹ́ a máa yin ọlọ́run ẹ a máa yin. ẹ a máa yin bàbá yẹn. Ah, yine de yine. máa yin ọlọ́run ọba tó jẹ́ ká rí ọjọ́ mọ́lì àkọ́kọ́ ẹ máa yin ẹ máa yin ẹ máa yin alààyè ẹ máa yin iye iye. yin ọlọ́run mọ́ mi ẹ jẹ́ a máa yin ẹ jẹ́ a máa yin ẹ jẹ́ a máa yin èmi balẹ̀ ẹgbẹ̀rún àwọn ó ṣe Jésù fún yín olú ó ṣe Jésù orin fún ọba mi. ṣe o Jesu, a ò máa yìn ọ́. o ṣe o jésù. ọlọ́run ayọ̀ wa. o ṣe o jésù. a ò máa yìn ọ́. bàbá gbọ́pẹ́ tá a mú wa fún ọ. ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwa ó ṣe o olúwa ó ṣe o olúwa ó ṣe o olúwa ó ṣe o olúwa ó ṣeun ẹ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹ máa yìn ẹ máa gbéga ọba tó tó fara tì bí òkè ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa wọnú oṣù yìí oṣù àjínde ẹ jẹ́ a máa yìn fún àṣeyọrí àdúrà fẹ́fẹ́ lóṣù yìí bí ọlọ́run ó ṣeun a dẹ̀ rí ọwọ́ ọlọ́run a máa gbọ́ àwọn ẹ̀rí kan lọ́la ohun tí ọlọ́run ṣe láàrin àwọn abiyamọ ọjọ́ àyìn dáadáa wọ́n ní yiniyini kẹ́ni ṣèmí bí ọmọdé bá dúpẹ́ orí àná a sì rí òmíràn gbà ẹ a dúpẹ́ bí ọlọ́run ó ṣe ohun tẹ́ ń ṣe láàrin àwa bíi amórí òkè yìí ọlọ́run á gbé yín ga ọlọ́run á gbé yín ga ọba tí ò jẹ́ kí ayé fọ́ wàrà sínú oyin wa ọlọ́run á yín ga ọlọ́run á yín ga ọlọ́run tó ń fi àdúrà pọ́n wálé ọlọ́run yẹn tó gbéga ó ní mi ò mọ̀ ọ́ ṣe mi ò mọ̀ ọ́ ṣe orí mi lọ́lẹ̀ o ò wá ń gbógo fọ́lẹ̀ mi eh! mi ò mọ̀ ọ́ ṣe mi ò mọ̀ ọ́ ṣe ah! orí wa lọ́lẹ̀ o ò ṣàǹgbógo fọ́lẹ̀ wa ó ṣàǹgbógo fọ́lẹ̀ tiwa. ó ṣàǹgbógo fọ́lẹ̀ wa. Eh! ò mọ̀ ọ́ ṣe a ò mọ̀ ọ́ ṣe orí wa lọ́lẹ̀ o ò ṣàǹgbógun mọ́mí ẹ jẹ́ adúpẹ́ ta ló ní ọlọ́run kì í gbọ́ àdúrà ẹ jẹ́ àyìn ọlọ́run ń gbọ́ àdúrà lórí òkè yìí nígbà tí àwa pílàsì ń gbàdúrà nírọ̀lẹ́ yìí lọ́sàn yìí àwọn abiyamọ ń jẹ́rìí ohun tí ọlọ́run ṣe ọlọ́run ẹ ṣé lórí gbogbo àwọn ẹ̀rí ọ̀sán yìí lórí gbogbo àwọn ẹ̀rí yìí ọlọ́run amore o ọlọ́run amore o ọlọ́run amore o we will never be ungrateful to you lord o. Oh. we will never be ungrateful to you lord. we will never be un.

láì mòrè. àwa kò ní ṣá láì mòrè. Ah, àbábá àwa ò ní ṣá láì mòrè. àwa kò ní ṣá láì mòrè. mo ní àwa ò ní ṣá láì mòrè. àwa kò ní abiyamọ wa ò ní ṣá láì mòrè sẹ́. àwa kò ní ṣá jésù olúwa wa ẹ jẹ́ á dúpẹ́ fún ọjọ́ mẹ́ta yẹn bí ọlọ́run á dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe rìn láàrin wa á dúpẹ́ torí pé ẹ gbọ́ igbe àwọn abiyamọ á nítorí pé ẹ ò fi àwọn abiyamọ sílẹ̀ ẹ jẹ́ wa sókè àdúrà ọpẹ́ ẹ jọ̀ọ́ ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dùn dáadáa fún ọlọ́run àwọn ọlọ́run pé olúwo ṣe olúwo ṣe jésù olúwa wá bóyá ẹ̀yin ò tiẹ̀ tí ì ní orí ọ̀fẹ́ tó láti yan ọlọ́run lónìí nínú oṣù ọpẹ́ wa yìí nítorí pé mọ́mì ìyìn ìmoore ọpẹ́ òun la fẹ́ fi gbáre ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa mo dúpẹ́ bí òní ṣe ń kó gbá wọlé àwọn kan ti wọ ọjọ́ kejì ọlọ́run mo dúpẹ́ o ò jẹ́ kó ní o mi o ò jẹ́ kó gun ayé ó borí mi lónìí ẹ gbóhùn sókè àdúrà ọpẹ́ mo lọ mo bọ̀ àwọn ọmọ mi lọ wọ́n bọ̀ ọkọ mi lọ wọ́n bọ̀ aya mi lọ wọ́n bọ̀ gbogbo ilé mi lọ bọ̀ ẹ jẹ́ àdúpẹ́ ẹ ẹ mọre ẹ mọre ẹni olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo ṣe lórí gbogbo ohun tó ti ṣe fún wa fún àwa ọmọ ìwọlẹ̀ rí kan amore fún gbogbo àwọn àdúrà wa èyí tá a ti ń gbà over the couple of years ọlọ́run amore fún bí tí ẹ bá ṣe ayé wa dé lórí gbogbo àwọn abiyamọ tó wọ inú afẹ́fẹ́ lóṣù yìí ọlọ́run amóore fún àṣepé iṣẹ́ yín fún àṣepé iṣẹ́ agbára yín màmá kan lásán àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta ló lẹ́rìí lónìí ẹ jẹ́ àdúpẹ́ that can only be God ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o ẹ dojú àdúrà àárọ̀ tiwa wọn ò ní bó ṣe ń pariwo tó wọn ò ní bó ṣe ń gbààwẹ̀ tó ọlọ́run ó ṣé ọlọ́run ó ṣé ọlọ́run ó ṣé igbe wa ò lọ lásán dúà dúà jésù olúwa wa mọ́mì mo fẹ́ ká pe jésù olúwa nínú oṣù ìyìn yìí nínú oṣù fìyìn gbáre yìí nínú oṣù fi ìyànjú ẹ̀ yìí ẹni olúwa fún mi ní ìṣìníyè ìyìn what you don't know the purpose abuse will be ineffective what you don't know the purpose you won't do it what you don't know the purpose you will not go you will not go all out for it ẹ jẹ́ sọ fún ọlọ́run olúwa fún mi ní ìṣíníyè ọpẹ́ oṣù kémi náà lè gba ìyanu tèmi olúwa fún mi ní ìṣíníyè ìyìn tó ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ìwọlẹ̀ rí kan ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ẹni olúwa fún mi ní ìṣìníyè ẹ béèrè ẹ béèrè olúwa yọ̀ǹda let me have a different understanding mò ń sùn mò ń kọrin mò ń sùn mò ń yin ọlọ́run mò ń jáde mò ń yin ọlọ́run mò ń wọlé mò ń yin ọlọ́run jẹ́ kóhun gbogbo tó ń bẹ nínú mi agbádá yìí olúwa gbé wọ̀ mi ẹ béèrè mọ́ mi agbádá yìí agbádá yìí ẹ̀mí yìí lóṣù mọ́mí ẹjọ́ ẹgbà jésù olúwa wa mọ́mí mo fẹ́ kó ohun tó lọ́nu ń bèrè lọ́wọ́ wa lóṣù kò yé wa ohun tó fẹ́ fi pínre lóṣù yìí nìyẹn mọ́mí dive into it ó lo èso fún wa lóṣù tó kọjá mọ́mí àwọn ọmọ ọlọ́run fi gba ìyanu oṣù yìí ló tún ti jáde yìí o lórúkọ jésù ẹ ò ní wá lásán mo ní lórúkọ jésù ẹ bá mi mo ní lórúkọ jésù ẹ ò ní wá lásán nínú oṣù fìyìngbáre yìí lórúkọ jésù mo lẹ́ ò ní wá lásán láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru bá ó ṣe máa yin ọlọ́run ire yín kó máa tẹ̀ yín lọ́wọ́ ògo yín kó máa tẹ̀ yín lọ́wọ́ ayọ̀ yín kó máa tẹ̀ yín lọ́wọ́ ohun tẹ́ ti wá wá wá wá nínú àdúrà tí ọwọ́ yín ò bá nínú ìyìn lóṣù yìí ọwọ́ yín kó máa kó mo ní ọwọ́ yín kó máa kó ah, ọwọ́ yín kó máa kó nínú oṣù fìyìn gbáre ọ̀run kó dá yín lò nínú oṣù fìyìn ọlọ́run kó dá yín lò. Amen nínú oṣù fìyìngbáre ẹ rí ọwọ́ ọlọ́run ẹ rí tóbi ọlọ́run ẹ rí ìwà yẹ ọyọ ọlọ́run ọlọ́run kó darapọ̀ mọ́ yín ìyìn kó fún yín lórin ọpẹ́ nínú ọpẹ́ dúdú ẹ gba testimony nínú ọpẹ́ dúdú ẹ gba ìṣẹ́gun tó kàn nínú ọpẹ́ yìí ẹ gba ìwòsàn nínú oṣù ọpẹ́ yìí ẹ gba ọmọ nínú oṣù ọpẹ́ yìí ẹ gba olóore nínú oṣù ọpẹ́ ìyè yín kó ṣí nínú oṣù ọpẹ́ kẹ́ rí ìrànlọ́wọ́ nínú oṣù ọpẹ́ kẹ́ gba ìyanu nínú oṣù ọpẹ́ kẹ́ tẹ̀síwájú nínú oṣù ọpẹ́ ọ̀nà ọkàn yín kó là nínú oṣù ọpẹ́ ire yín kó kún nínú oṣù ọpẹ́ ẹ lọ ní àkúnwọ́ sílẹ̀ in the name of Jesus mọ́mí ẹ pé Jésù and above you must first of all understand what it means before you can get what it carries ẹ sọ fún Ọlọ́run Olúwa mímí mi sí ọpẹ́ ìyìn Olúwa mi sí mi ìmísí ọpẹ́ ìmísí ìyìn let everything around you know that something is happening this week this month let the whole of your house knows that God is working this month nínú oṣù ẹ̀yìn yìí everything about you mommy let it know let them feel it let your atmosphere in this very month be an atmosphere of praise mo súre bẹ́ẹ̀ ṣe máa máa yin Ọlọ́run ní ìṣẹ́jú ìṣẹ́jú ní wákàtí dé wákàtí nínú oṣù ọgbẹ́ yìí ẹ lọ máa rẹ́rìn mo ní ẹ lọ máa yayọ̀ ìṣẹ́gun nínú oṣù ọgbẹ́ yìí àní mọ ìkorò ibi ò ní wọlé ẹkún ò ní wọlé ọ̀fọ̀ ò ní wọlé òkùnkùn ò ní géètì wa ayé ò ní ṣá wa balẹ̀ wọn ò ní borí ilé wa wọn ò ní borí iṣẹ́ wa wọn ò ní borí ẹbí wa wọn ò ní borí àwọn ọmọ wa torí májẹ̀mú yìí a ní dùbúlẹ̀ ẹ̀sìn ogun ẹ̀sìn ò borí ẹ Jésù Olúwa wọ̀ mí lágbádá yìí àní mo fẹ́ yin Ọlọ́run gba ìṣẹ́gun next level ẹni Olúwa wọ̀ mí ní agbádá yìí wọ ilé mi ní agbádá yìí ẹ bá olúwa wọ̀ wá ní agbádá yìí ẹ rí pé naturally the praise will be coming and the praise will be coming with ease and as it is coming ẹ fi ń ṣẹ́gun ẹni olúwa wọ̀ mí ní agbádá yìí olúwa wọ̀ mí ní agbádá yìí olúwa wọ̀ mí ní agbádá yìí olúwa wọ̀ mí ní agbádá yìí ó yá ó yá ó yá ó yá ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ jésù olúwa wa mú mi mo kọ́kọ́ fẹ́ sọ ohun méjì tó wà nípa èyí two things we need to know about praise ohun méjì tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ mo tún súre aníṣẹ̀lẹ̀ ayọ̀ inú mi dùn ayọ̀ mi kún àwọn abiyamọ ń jẹ́rìí lọ́sàn-án yìí mo délé mo ń yíra fún ọlọ́run pé olúwa this can only be you ivy lay school kì í ṣe fáwọn mẹ́ìmẹ́ì ivy lay school lamẹ́ríkà mọ́mì kì í ṣe fáwọn èèyàn lásán ivy-led school mama, kì í ṣe fún ordinary person ṣùgbọ́n àánú mú ọmọ ìwọlẹ̀ rí kan wọ̀bẹ̀ àánú ló ń sọ̀rọ̀ àánú ló ń sọ̀rọ̀ ah! iye màmá kan ṣí láàrin àwọn eh, pílàsì yẹn èmi náà yà sáré lọ ju owó ẹ̀ mọ́mì màmá yẹn sáré kí àwọn ọmọ ìsinú ẹ àánú ló ń sọ̀rọ̀ àánú ló ń sọ̀rọ̀ àánú ló ń sọ̀rọ̀ fún àwa agbára àánú olúwa ni àánú ló ń sọ̀rọ̀ màmá ẹ ṣé mọ́mì àánú ló ń sọ̀rọ̀ fún àwa jẹ́ sáré ìǹtí ẹlẹ́rìí yẹn màmá yẹn wá àwọn mẹ́ta ni o láàrin àwọn pillars à ń jẹ́rìí lọ́sàn-án inú wa ń dùn ayọ̀ wa ń kún ẹ gbọ́ mi mọ́mì ẹ máa ẹ wo ẹni tó bá kàn ń wọ wọlé rí kan tí ò bá wa lọ pẹ̀lú ẹ̀mí kò lè gbọ́n tí pé ìmú dání tí wọ́n bá ń jẹ́rìí máa pick olúwa kí ló fẹ́ kí n rí inú ẹ̀ ẹ̀rí tí màmá yẹn jẹ́ lẹ́ni ẹ̀rí màmá kan lóru màmá yẹn sókè màmá yẹn náà wá takú ti ọlọ́run wọ́n ní màmá yẹn jẹ́rìí pé ah àwọn ò níwèé ṣùgbọ́n ọlọ́run orí òkè yìí ó dá wọn lọ́lá ó fún àwọn ọmọ àwọn ní scholarship màmá yẹn wá ní báwọn ṣe gbọ́ pé màmá yẹn láwọn wà nù ten pillars ìwọlẹ̀ rí kan pé nínú ten pillars àwọn abiyamọ pé ẹ̀mí yẹn wá ru àwọn sókè pé àwọn náà jowú eléyìí you can covet good things if it is good things o lè covet yẹn. Yeah ohun táwa kan ṣe lọ́sàn-án yìí nìyẹn we convert it because it's a good testimony àwọn ọmọ màmá yẹn ò níwèé mọ́mì bàbá máa ń sọ kinní kan ẹ máa fetí sí statement wọn wọ́n ní there is no limitation anywhere except the one you place on yourself if you have written yourself up ẹ eh, dókítà ni mi ò ní ọmọ so therefore mi ò lè bímọ ẹni yẹn ti gbà ká àwọn ní èjì tí ó bá mi èmi rẹ́ni inú ìdílé mi mo rẹ́ni tó pé fifty years ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ́ ó dẹ̀ ní ọmọ mẹ́ta lẹ́ni ọmọ mẹ́ta obìnrin méjì ọkùnrin kan if God can do it for them why do you want to write yourself up hallelujah mo ti rẹ́ni tí ò ní womb mọ́mì ó dẹ̀ gbé oyún That one, ó ti kọjá, ó ti kọjá medical. That is why we serve a mysterious God. When cases beyond the medicals, you transfer it to God. Don't write yourself up and say, well, jẹ́ ń gba kámú kò ṣeé ṣe. No, kò sí gbígba kámú lórí òkè ti bí. Orí òkè ìwọlẹ̀ rí kan, all things are possible to them that believe. Màmá yẹn ní ẹ̀rí abiyamọ yẹn ló ru àwọn sókè pé no ọlọ́run gbọ́dọ̀ wá nǹkan ṣe lórí ọmọ tiwọn náà mọ́mì ó di testimony lónìí inú mi màmá yẹn ní àwọn ń yíra nílẹ̀ nínú afẹ́fẹ́ yẹn aláwọn tí aláwọn tí ẹ̀ máìdì àwọn tó ń wo àwọn ṣe mọ̀ pé àwọn ìyanu kan á dé àwọn oore kan á dé mọ́mì you will not even mind who is looking at you you will not even mind what people are saying because you are thanking the Lord who has not leave you when others forsake you, who has come to your rescue when nobody was to help you. The one who made it to be possible when things around you to say impossibility. Ẹ jẹ́ a pé Olúwa jọ̀ọ́ mo dúpẹ́ nítorí pé ohun gbogbo tó ti jẹ́ kò ṣeé ṣe nínú ayé tèmi náà nínú ìyìn oṣù torí ẹ̀ lóṣù yìí yin Ọlọ́run tọkàntọkàn ẹ̀yìn tọkàntọkàn ẹ̀ ń dáná ẹ̀ máa yìn ẹ̀ ń drive ẹ̀ máa yìn ẹ̀ ń wẹ̀ ẹ̀ máa yìn ẹ̀ ń fọṣọ ẹ̀ máa yìn nínú ohun gbogbo ẹ̀ máa yìn ẹni olúwa mo dúpẹ́ torí pé gbogbo kò ṣeé ṣe ayé mi nínú oṣù ọpẹ́ yìí ó máa di ṣíṣe ọlọ́run mo dúpẹ́ ẹ máa dúpẹ́ ìwé ìgbélú tí mo ti ń wá mo dúpẹ́ kó máa bọ́ sí olóore tí mo ti ń wá mo dúpẹ́ pé ó máa wọlé olùrànlọ́wọ́ tí mo ti ń wá mo dúpẹ́ pé máa wọlé abánigbẹ́rù tí mo ti ń wá mo dúpẹ́ pé mo máa pàdé ẹ̀ ẹ̀gbọ́n. jésù olúwa wa ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ psalm one oh two verse eighteen one thing the first thing you need to know is our purpose in heart. Ìdí tá a ṣiṣẹ́ wà láyé yìí, ìdí tí COVID ò ṣe pa wá, ìdí tí ogun tí ayé ń gbé, ogun kówókówó tí ò ṣe wólùwà náà ni wípé ká lè máa yin Ọlọ́run. Maybe you don't know it's not only to go and look for eight hours job that is why you are spared. It is not only to look after your children That is why you are still alive. It is not only to be the wife of your husband, that is why you are still alive. It is not only to have the PhD, that is why you are still alive. You are still alive. The purpose of my existence, the purpose of your existence on earth, mommy, is to continue to praise Him. Let's read the book of Psalm 102 verse 18. This shall be written for the generations to come, and the people which shall be created shall praise the Lord. Let me tell you, why God created you, number one reason. Why God created me, number one reason is to be on this earth and keep praising Him. Our father said something yesterday. One thing God could not do for Himself is to praise Him. That was why He created you among the generations so that you can lift up your voice and appreciate Him, so that you can praise Him for His goodness, so that you can thank Him. He did not create you alone to be the husband of your wife. He did not create you alone to have that Janjakin building. He did not create you alone to have that good business. He did not create you alone to be an entrepreneur. He did not create you alone to be a professional, but He created you among the generations that He created so that you can proceed. Mosure mo súre lálẹ́ a ní ẹ̀mí ìyìn titun orí ọ̀fẹ́ ìyìn titun ìmísí ìyìn titun lórúkọ jésù ó yá kó bà lé wa mo ní kó bà lé wa mo ní kó bà lé wa mo ní kó bà lé mọ́mì ẹ jésù agbára tí mi ò fi ní jáde nínú ìyìn as long as I live that is why our father said it in this month Watch your environment. Don't walk with murmurers. Don't walk with complainers. Don't associate so that they will not contaminate your praise. So that they will not destroy your praise. Ẹ má bá àwọn tí ò mọ̀re Ọlọ́run. Àwọn tí ò mọ bá a ti ń dúpẹ́. Ẹ má bá wọn ṣe lóṣù yìí. Gbọ́mi mú mi àyè yọ. Your head may be small, Ayopeyo. Your head may be big, Ayopeyo. You may be black like myself, Ayopeyo. And you may be yellow like Papa, Ayopeyo. You may be short like my own, Ayopeyo. And you may be tall, Ayopeyo. You may be slim, Ayopeyo. You may be fat, Ayopeyo. Don't use anybody as your criteria before you can praise God. In that your situation, you have every cause to thank Him. In that your situation, you have every reason to thank Him. The reason why you are among the generations of today, the reason why God created you is to praise Him. So every day, every day, every day make sure you are pressing Him. don't even have a timetable i said something yesterday minimum of four hours in this month Is doable. Is doable. Is doable. Praise God to your bed. You are lying down on the bed. You want to sleep. Put on your music. Press him. Press him. Ẹ I want àwọn àlá yasa. yẹn sá. Àwọn tó ń fẹ́ gba léyìn lójú oorun yẹn, wọn ò ní lè wọlé. Nítorí pé ni the atmosphere is full of his presence. Anytime you are praising God, the presence of God is there and when the presence of God is going to bed with you mo fẹ́ wo èṣù tó fẹ́ dojúkọ ẹ́ praise God to your bed praise God to sleep the Lord will help us in Jesus name Amen. number two thing we must know about praise mommy praise is our destiny in eternity after leaving this earth the next thing you will do in eternity is to praise God So praise dominates your living on earth. Praise rules in eternity. So, moreover, praise is your beginning and is your end. Hallelujah. Praise dominates your eternity. Revelation 15, verse 2 to 4. Revelation 15. Ah, mo nídìí láti yìn Olúwa. Mo nídìí láti yìn olúwa mo nídìí láti yìn olúwa mo nídìí láti yìn mo mi ẹ̀yìn kọ́. mo nídìí láti yìn olúwa. màmá ẹni ṣe mo nídìí ṣó dẹ̀ nídìí o. mo nídìí láti yìn olúwa. mo nídìí láti yìn olúwa. mo nídìí láti yìn olúwa. mú mi when you see any testimony that you want praise God over it. tẹ bá rí ẹ̀rí tẹ ẹ fẹ́ ẹ̀yin ọlọ́run lé lórí tẹ bá rí ẹ̀rí tó wù yín lóòótọ́ ẹ̀yin kọlẹ̀ jẹ́ ẹ̀yin ọlọ́run lé lórí àwa ṣe fẹ́ yìí náà Revelation fifteen verse two to four and I saw as it were a sea of glass mingled with fire, and them that had gotten the victory over the beast, and over his image, and over his mark, and over the number of names, stand on the sea of glass, having the arms of God. kálẹ̀ mi lóṣù lọ wá àwọn ohun ọpẹ́ ó lè tambourine ó lè jẹ́ gangan ó lè jẹ́ aago nínú oṣù yìí jẹ́ kí gbogbo agbègbè rẹ mọ̀ wípé ó ti rìn lẹ́yìn. Every day let the host of heaven fills your praise. Disturb God with your praise this month. Create noise in heaven. Let them know kí ló ń ṣẹlẹ̀ ní Akínyẹlé lóṣù kí n náà fẹ́. The Lord will help us in Jesus' name. Amen. And they sing the song of Moses, the servant of God, and the song of Lamb, saying, Great and marvelous are thy works. Lord God Almighty, just and true are thy ways, thou King of saints, who shall not fear thee, O Lord, and glorify thy name, for thou only as holy, for all nations shall come and worship before thee, for thy judgments are made manifest. Mommy, praise is what we will do when we get to heaven. Praise is what we are expected and mandated to do while we are on earth. So kò síbi So, many, if we are not taking praise serious, then we are surcharging ourselves. We are robbing ourselves. We are denying ourselves a lot of things. And when we still get to heaven, praise will be what we are going to do. Praise and worship is what we did in earth. Praise and worship is also what we are going to do in eternal. I want you to lift up your voice as we go into another realms of praise, we want to praise God in another way. Bí Olúwa mà ṣe, àwa náà, àwa erùpẹ̀ tó ṣe lẹ́nìyàn, àwa erùpẹ̀ tó jẹ́ àdìdàkudà, tó jẹ́ kógun táyé ń gbé kó borí wa, àwa tó ń dá lọ́lá tá a qualify, àwa tó ń pamọ́ tó wo ta ìpè wa, àwa tó ń dá sí tó wò wá wọ́ wa, mọ́mí ẹ máa yin Ọlọ́run yẹn, ẹ wá orin yẹn máa fi yìn pé Ọlọ́run mo mọ̀ọ́rẹ́ ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré ọlọ́run mo mọ̀ọ́ré máa yẹn kọ́ máa yẹn tẹ́ bá lè jìrà nílẹ̀ tẹ́ bá lè kan sára sí ẹ máa ṣe bí ọlọ́run ìbá ṣe pé ó wà nípa tèmi ni kí ni Ísírẹ́lì mi ò bá máa wí lónìí ọlọ́run àwọn bàbá wa agbẹ́yìnga agbẹ́yìnga ẹ máa yẹn ẹ máa yìn ẹ máa yìn ìyìn rẹ bàbá ìyìn rẹ ọmọ ìyìn rẹ ẹ̀mí mímọ́ ìyìn rẹ òyà ìyìn rẹ bàbá ìyìn rẹ ọmọ ìyìn rẹ ẹ̀mí mímọ́ ìyìn rẹ òyà òyà ìyìn rẹ bàbá ìyìn rẹ ọmọ ìyìn rẹ ẹ̀mí mímọ́ ìyìn rẹ oya òyà ìyìn rẹ bàbá ìyìn rẹ ọmọ ìyìn rẹ ẹ̀mí mímọ́ ìyìn rẹ o ìyìn o bàbá ìyìn rẹ o ọmọ ìyìn rẹ ẹ̀mí mímọ́ ìyìn rẹ o ìyìn rẹ bàbá ìyìn rẹ ẹ máa yìn ẹ máa yìn máa yìn ẹ máa yin ọlọ́run yẹn ẹ máa yin ẹ máa yin ẹ máa yin ọlọ́run ló ní ọpẹ́ òun ló ní ìyìn yẹn òun ló ní ògo yẹn ẹ máa fi fún ẹ máa fi fún ẹ máa fi fún ẹ máa fi fún ẹ máa fi fún láàrin ìṣẹ́jú mẹ́wàá a tún fẹ́ yin ọlọ́run yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá a tún fẹ́ yin bí ọlọ́run ó ṣe ẹ jẹ́ kárí first monday nínú oṣù yìí ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ẹ máa yíra ẹ máa yíra mọ́mí kan máa dúpẹ́ bí ọlọ́run mo dúpẹ́ ohun tó ṣe tí mo rí èyí tó ṣe tí mi ò rí oṣù ọpẹ́ lélẹ́yìí oṣù ìyìn lélẹ́yìí ẹ máa fi ògo fún ẹ máa fi ìyìn fún ọba àwọn ọba ọba àwọn ọba ọlọ́run ó ọlọ́run ìwọlẹ̀ nìkan fọ́hun tó ṣe ní gbogbo ìjọ ìwọlẹ̀ nìkan ọlọ́run ó ṣe ìṣẹ́gun ojoojúmọ́ ọlọ́run ó ṣe orí ojoojúmọ́ àánú ojoojúmọ́ ìwàláyé ojoojúmọ́ orí ọ̀fẹ́ ojoojúmọ́ ìfẹ́ ojoojúmọ́ ìpamọ́ ojoojúmọ́ ìdáhùn ojoojúmọ́ ẹ máa yẹ every day we get God engaged ọ̀nì ìwọlẹ̀ river mountain ẹ máa jó ẹ máa jó ẹ máa jó ẹ̀yin tẹ́ ti rọ́mọ ọmọ ẹ̀yin tẹ́ ti rọ́kọ ọmọ ẹ̀yin tẹ́ ti ráyè ọmọ ẹ̀yin tó mọ yín wá skul ẹ̀yin tẹ́ gba scholarship ẹ̀yin tó lọ́run dá lọ́lá ẹ̀yin tó lọ́run wò sàn ẹ kàn máa yẹn ẹ máa yẹn ẹ máa yẹn ẹ máa ẹ máa yẹn ẹ máa yẹn ẹ máa yẹn ọba àwọn ọba ọba àwọn ọba olórí ayé gbogbo ọpẹ́ wa rèé o ọpẹ́ wa rèé ọpẹ́ wa rèé lórí àwa abiyamọ fóun tó ṣe nínú àdúrà afẹ́fẹ́ a wípé ẹ ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe iná ọmọ òtó wa olúwa ẹ̀ ń dára àwọn ọmọ ọlọ́run jẹ́rìí scholarship lónìí inú ọlọ́run gádùn ọlọ́run ọmọre ọlọ́run ọmọre òun múrin àwọn ọmọ wa yá aṣọ wípé ẹ ṣe olúwa ṣe olúwa ṣe ìjọ ọpẹ́ yín dà bí ó sì o ọba mímọ́ ẹ máa ṣe o. ẹ ṣe o lórí ayé ẹ máa ṣe o ohun tí ẹ ṣe àwa ìwò àrò ohun tí ẹ ṣe ẹ máa ṣe. Hey! kíyèsí Aha. Ee eh, ọpẹ́lọpẹ́ rẹ̀ ò bá. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni. Ọlọ́run àwọn ọmọ wa ń gba scholarship ṣeré. Eh, ọpẹ́lọpẹ́ rẹ̀ àmì òye. Bẹ́ẹ̀ni, wọn ò bá yẹ̀yẹ́ wa. wọ́n ní ṣe bí wọn ò níwèé ọpẹ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀rù ọlọ́run tó bá o ọpẹ́ lọ bẹ̀rẹ̀. Jésù ga. Màá fi gbé Jésù ga. Ìjọba mi rèé. Ayọ̀ ọpẹ́ àwa rèé. Màá fi gbé Jésù ga. Màá fi gbé Jésù ga. Màá fi gbé Jésù ga. star. There was a Satan. He has given us victory. That's why we sing. Oh, say it. Hey. Have you heard what the Lord has done? He has destroyed the works of Satan. He has given us victory. That's why we sing. Oh, say. Oh, say yeah. Oh, say yeah. ṣe iye pátápátá ó oh, ṣe iye we don win o. àlùkò máa ra ó lé wọn mọ miss johnson ẹ jẹ́ àyìn ọlọ́run ohun tó ṣe fún wa ó kọjá ọgbọ́n ènìyàn ó kọjá ohun tẹ́nìyàn lè ṣe. Ah, àwa ò ṣe ní sọpẹ́ ó pa wá o a ò ṣe ní sọpẹ́ eh, àwa ò ṣe ní sọpẹ́ olúwa pa wá lẹ́rìn ayọ̀ a ò ṣe ní sọpẹ́. Eh, bàbá fàyè wàdà bíra.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

The Lord is good. Oh, hey. igbá ọpẹ́ wa rè olúwa ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé amóore ọlọ́run amóore ẹkú àtìlẹ́yìn ẹkú àdúrótì ẹkú àfàyàrán wa àndárabò ṣáàbíà nìṣóní ó yá gbégbá pẹ́rẹ́ nìṣóní ẹ̀ sọ́ọ̀bà ògo ẹ̀ àwa lẹ́ni táyé ti rò wípé kò lè dáhùn rere ṣe ṣùgbọ́n orí àánú rẹ gbà. Hey. Ah, olú ọ̀run bàbá ló ń bá wa ṣe sọ́ọ̀bà ògo eh. sọ́lọ́run àwa àwa lẹni tá a lè àwa mà ní bàbá ọlọ́run amóore àánú rẹ̀ bàbá ló ń bá wa ṣe ẹ gbọ́ ó yá ẹ jẹ́ àjú sí i pàdé ẹ bọ́ pẹ́ wá pàdé ò bàbá bàbá ò amore amore amore amore amore ọpẹ́ wá pàdé ò bàbá. Hey. bàjẹ́ ẹ bọ́ pẹ́ wá màrẹ́ àmọ́rẹ́. ṣe jésù ó ṣe bàbá ẹ ṣe jésù ẹ ṣe ẹ ṣe jésù ẹ ṣe ẹ ṣe ń wò ó àwọn ọmọ ọlọ́run ó ṣe ó jésù bàbá gbọ́pẹ̀tẹ̀ wá fún máa dúpẹ́ pé olúwo ṣe olúwo ṣe ẹ̀jẹ̀ kóhùn mi ó kan lálẹ́ yìí olúwa ó ṣe ẹ̀jẹ̀ kóhùn lèmi ó kan lálẹ́ yìí ẹni olúwa ó ṣe orí ọpẹ́ mi lálẹ́ yìí ẹni olúwa tẹ́wọ́ gbà á olúwa tẹ́wọ́ gbà á ọpẹ́ tí mo mú wá ọpẹ́ tí mo mú wá ọlọ́run bàbá àgbà wá gbọ́pẹ́ ó yá ẹ sọ bẹ́ẹ̀ gbọ́pẹ́ ẹ sọ̀rọ̀ tí a mú wá ọlọ́run bàbá àgbà wá gbọ́pẹ́ ọpẹ́ gbogbo wa àti rú fún ọ bàbá ọpẹ́ lórí ilé wa ọlọ́run bàbá àgbà wá gbọ́ ọpẹ́ lórí ara wa gan ọpẹ́ ìwọlé ìjáde wa ọpẹ́ àti ìbẹ̀rẹ̀ oṣù yìí àgbà wá gbọpẹ́ amore amore amore ọlọ́run ìwọlẹ̀ rí kan ó bẹ̀rẹ̀ fún amúwa ọlọ́run bàbá àgbà ẹ ṣe lórí ayé gbogbo wa àti mú wa ọlọ́run bàbá lọ́lá ọlọ́run bàbá àgbà agbọ̀pẹ́ ti ẹ ṣe bàbá ẹ ṣe bàbá ẹ ṣé ọmọ ọlọ́run bàbá àgbà wá gbọ́pẹ́ àní ẹ ṣé lórí gbogbo wa lórí ìpè ìwọlẹ̀ kan yìí. halaka boshe delibaya kata indulia karia galia galia boshinda lia bazidara kapolia ekundeli kaya boshia meziku dia kapailia makinda liko tilia kapolia boshinda eh ani gbọpẹ́ tí a mú wá gbọpẹ́ tí a mú wá o ọlọ́run bàbá gbà wá gbọpẹ́ ọlọ́run amóore. àmọ̀rẹ́ èyí tá ò tí ì ṣe àmọ̀rẹ́ èyí tá ẹ ti ṣe ẹ wà á gbọ́ pé ọlọ́run àní àwa mọ̀rẹ́ látinú ọkàn wa ọlọ́run amọ̀rẹ́ ọ̀run bàbá àgbà wà á gbọ́ àní ọlọ́run ọlọ́run ò gbọ́ pẹ́ tí ọpẹ́ lórí aláboyún ọpẹ́ lórí ọmọ wẹrẹ ọlọ́run bàbá àgbà wa gbọpẹ́ ọpẹ́ lórí àwa ìránṣẹ́ ọlọ́run o ọpẹ́ lórí ilé wa ọpẹ́ lórí iṣẹ́ wa ọlọ́run bàbá àgbà wa gbọpẹ́ ọpẹ́ lórí àgọ́ gbogbo wa ọpẹ́ lórí ayé wa ọlọ́run bàbá àgbà wa gbọpẹ́ àní amú ọpẹ́ yẹn wá ọpẹ́ yẹn là mú wá ọpẹ́ yẹn là mú dé ọlọ́run. bàbá àgbà wá gbọpẹ́ àní gbọpẹ́ wọ. Thank you Jesus. Thank you Jesus. Ọlọ́run bàbá àgbà gbọpẹ́ tí we are grateful. Oh Lord. We are grateful. Oh Lord. Our Father, for you have done for us. Hallelujah. We are grateful, oh Lord. Heavenly Father, we want to say thank you. Thank you, Lord. I am that I am. We are so grateful. Thank you, Lord. Alone wa dúpẹ́ torí pé a ní ọ ní bàbá. Thank you, Lord. ọlọ́run a dúpẹ́ nítorí pé a ní ọrin àti ògbójúlé ọlọ́run a dúpẹ́ torí pé ò kì í dà wá a dúpẹ́ fún ọ̀nà ìyìn tẹ́ ṣí yìí a dúpẹ́ fún iṣẹ́ agbára tẹ́ fi ń ṣe a fún iṣẹ́ agbára tẹ́ ti fi ṣe a fún àwọn òkùnkùn tẹ́ ti fi kọlù adúpẹ́ fún àwọn òkè tẹ́ ti fi wó adúpẹ́ fún àwọn iṣẹ́ agbára tẹ́ ti fi ṣe adúpẹ́ fún àwọn ìtúsílẹ̀ tẹ́ ti fi ṣe adúpẹ́ fún àwọn ìrànlọ́wọ́ tẹ́ tún ti lo ìyẹ̀yẹ̀ fún ọlọ́run gbọ́ ọpẹ́ wa fún gbogbo ọkọ̀ tó darapọ̀ mọ́ ìyẹ̀yẹ̀ adúpẹ́ ìtúsílẹ̀ tẹ́ ti ṣe. adúpẹ́ fún ìfọwọ́kàn adúpẹ́ fún odi ti wọ́ ọlọ́run gba ọpẹ́ wa pẹ́pẹ́ ẹ̀yìn tá a mú wá lọ́lẹ̀ yìí lóru jẹ́ ó ṣètẹ́wọ́gbà ọlọ́run jí arẹ́rìí ẹ̀ olúwa jí arípa ẹ̀ nínú ayé ẹni